ah mẹ́sẹ̀ producer ló ti yá ah action mi ti bó ẹ sọ fún mi èmi ń gbádùn orin ijó yá ah ijó <laughs> ijó yẹn pọ̀ ẹ rí mo ṣe ń gbogbo e lule mo nda lule lulẹ̀ gidi gan ni mi o ṣeré wa lọ́sẹ̀ yi mo o ṣeré se <laughs> dada ni mo bá yín ṣé dáadáa ni mo bá wa nílé lónìí ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò ètò ti dé sójú amóhùnmáwòrán yìí i'm so excited inú mi dùn láti rí yín alright kí ni ìdí ni wípé ọ̀sẹ̀ kan tuntun lọ bẹ́ẹ̀ ni omi tuntun ti rú ẹja ti ṣe kí ni ó ti wọbú and why is that ìdí ni wípé ọlọ́run ti fún wa ní àǹfààní láti lè jẹ́ ìgbádùn ètò ọjọ́ ti tòní à ó yẹ ká dúpẹ́ ó tọ́pẹ́ ó jọpẹ́ lọ ẹ mọ̀ pé láti bí last week sáyà ti ríra èmi gan miss yín ẹ̀yin náà miss mi àjọ miss ara wa <laughs> i miss ara wa gidi gan but then eh, ní láti miss me for the next one hour want máa gbádùn ara wa but boy, join ye, gbogbo everything lónìí lórí ètò láti máa ṣe ẹ káàbọ̀ sórí ètò lónìí ẹ jẹ́ kí kọ́kọ́ fìbà fún ọlọ́run elédùmarè ọba táyé rọbí agogo bẹ́ẹ̀ ni gbingbinikin àwọn máa ṣe gbé one of ilẹ̀ ọ̀run àti gbogbo àgbáńlá ayé ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ òun ló jẹ́ ká máa wà òun ló jẹ́ ká máa wà ní gbogbo ìgbà tí àwa bá wà òun lẹ̀ ló ti wà kí àwa tẹ̀ tó wà ó tiẹ̀ bá máa wà nígbà táwa gan-an ní sí ó ti wà before ó dẹ̀ máa wà at the end òun ló ṣe pé ní alpha àti omega ìyẹn ìbẹ̀rẹ̀ àti òpin eléyìí ni mo fi kí ọlọ́run káàbọ̀ mo dẹ̀ tún fi kí àwa náà káàbọ̀ sórí ètò pé báwo ni how are you doing báwo ni ṣé dáadáa ni mo bá yín báwo ni gbogbo ọ̀sẹ̀ yín báwo ló pín ọ̀sẹ̀ yín how was your weekend ṣé weekend ṣó make sense lọ́dọ̀ yín ṣe lọ́wọ́ who am bed parties yẹn ẹ̀ dẹ̀mọ̀ ṣe enjoy àwọn jollof rice ẹ̀ mo ti máa ń sọ fún wa tẹ́lẹ̀ pé ẹ̀ who am bed jollof ó máa ń taste nice ó ní bó ṣe máa ń taste yàtọ̀ sí <laughs> jollof tilé ẹ káàbọ̀ sórí ètò bẹ́ẹ̀ ni báwo ni Saturday báwo ni Sunday báwo lọ́jọ́ ìsinmi lónìí how was church mo lérò pé jẹ gbádùn ara yín mo lérò pé lọ sí church fún àǹfààní àtàwọn máa ń lọ sí church tá à kí ń pàjẹ then fún àwọn tá à kí ń lọ church tó yẹ pé ẹ online service la máa ń ṣe ń tiwa ẹ a máa lọ lórí phone wa ẹ mọ̀ páyé ti dẹ̀rẹ̀ everything tiwa easy made simple a máa worship Ọlọ́run lórí say I worship you Jesus. Ah, mi mọ báwọn yẹn ṣe ń ṣe online service <laughs> but then báwo ni service lọ́dọ̀ yẹn fáǹfààní àwa tá àti ẹ̀ lọ sí service rárá a lọ sílé ìjọsìn lẹ́ni ẹ kò sí problem mo máa sọ fún wa pé lórí ètò lẹ́ni láti máa ṣe gbogbo service bẹ́ẹ̀ ni lórí ètò a máa ṣe àdúrà bẹ̀rẹ̀ sí eléyìí tí mo kọ́kọ́ ṣe tí mo fi yin ọlọ́run then a máa ṣe praise and worship ìyẹn ìyìn àti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run then ẹ a máa fọ̀rọ̀ a máa fọ̀rọ̀ bára wa níyànjú a máa jómi tó rọ ọ̀rọ̀ a máa sọ̀rọ̀ síbi sọ̀rọ̀ síwájú sọ̀rọ̀ sẹ́yìn a máa ro bá ṣe máa help ara wa pẹ̀lú ọ̀rọ̀ bíi mélòó kan kẹ́dẹ̀ máa wo ọ̀rọ̀ òní pọ̀ ijó la máa ṣe púpọ̀ lónìí ẹ gbogbo ibi tá a bá dẹ̀ ti ń jó màá try láti gbé offering basket wá sọ́dọ̀ yín lónìí ẹ mọ̀ pé mo máa ń gbọ́rẹ́ lórí ètò bẹ́ẹ̀ ni ṣùgbọ́n lónìí àkàntún ètò ni mi ò ní gbọ́rẹ́ lásán máa gbọ́rẹ́ wòlíì <laughs> ọ̀rẹ́ wòlíì ẹ káàbọ̀ sórí ètò orúkọ tèmi ní Bólúwatifẹ́ ọmọ Tanímọ̀mọ́ ọ̀rẹ́ yín pàdé yín MC Tifẹ́ tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí MC onírùbọ̀ yẹ́kẹ́ lójú amóhùnmáwòrán mo dẹ̀ ń kí wa káàbọ̀ sórí ètò lónìí lónìí mo fẹ́ pe ìjóyà program fẹ́ tààgẹ̀ ẹ mọ̀ pé bá mo sọ fún bórí ṣó tàwa lẹ́yìn la máa ṣe service church service wa gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé Orísun òun ni mother church wa ìyẹn Orísun International Evangelical Ministries Worldwide bọ̀ lórí ìjọyà lónìí òun ni ìjọyà parish ministry bá a ṣe máa ṣe nìyẹn èmi dẹ̀ ni pastor in charge ọ̀dọ́ mo gbàṣẹ́ látọ̀dọ̀ bàbá mi tó ní ìpè tí olúwa fún ní ìpè <laughs> Fẹ́mi Adéríbigbé ọ̀gá mi tó pọ̀ jù ẹ káàbọ̀ sórí ètò lónìí mo sọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ti kó mo ti kójọpọ̀ wá fún wa láti jẹ gbádùn orin tó make sense orin tó yáàyè fún òní ìjọyà ti ọjọ́ ìsinmi tó ní kíni tó ní flavour ìmísí ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká lọ jẹ gbádùn àwọn orin ẹlẹ́sẹsẹ one after the other báwọn choir members àtàwọn akọrin wa bó ṣe máa fún wa lórin <laughs> ẹ wá jẹ́ ká lọ jẹ̀gbádùn tàlàbà fiọ́wé orin ìjọsìn ni ká fi bẹ̀rẹ̀ ká fi step low ká dẹ̀ fi you know ká enjoy ọlọ́run lórí ètò lẹ́ni tá bá fi máa padà dé ètò sì ń tẹ̀síwájú ẹ̀ta ló lórin yìí tóbi ọ̀ṣọ́ ẹ wo ẹ jẹ́ ká yin ọlọ́run spirit of worship. tàlàbà fiọ́wé ta ló lè bá ọ̀dọ̀ gbà ọlọ́run tó jọlọ́run lọ tàlàbà fiọ́wé ọlọ́run tó jọ ọlọ́run lọ tààlà bá fi ọwé bẹ́ẹ̀ ni kò sẹ́ńtálẹ̀ fọlọ́run bá wé tá a bá gbé wọn báyìí tá a gbọ́ ọlọ́run báyìí ọmọ máa jábọ́ nígbà ẹgbà ni kí ni ìdí ìdí ni pé ọlọ́run ó ti kọjá wọn you know ó ti big ó ti large ó ti great <laughs> kò sẹ́ńtálẹ̀ fọlọ́run bá wé ẹ kí ọba náà ẹ ọba náà kó jọba láti èní ibi two hundred years ó máa padà kú lọ́jọ́ kan ni ọba kan tó tẹ̀ fẹ́ try nínú bible tó lóun ṣe bákan bákan ọlọ́run tó ṣò ẹ̀ ní pẹ́pẹ́ ẹ gbọ́ nínú bible tó ní wọ́n rìn wọnú igbó lọ seven years kò dẹ̀ sẹ́ni tí ò mọ̀ pàbọ̀ sí lórí orí ìtẹ́ ọba Nebuchadnezzar ẹ wo mo sọ̀rọ̀ àṣẹ sẹ́nìkan lónìí ẹ gbogbo ipá kípá tó lè jẹ́ kó máa rò bí ẹni pé kò sọ́lọ́run náà ayé ẹ wo ipá náà kó <laughs> mo sọ fún wa gbogbo àsọtẹ́lẹ̀ tí mo fún wa lónìí bá a bá fi máa parí ètò máa gbé ọ bá offering basket wá sọ́dọ̀ yín mi ò fẹ́ gbọ́ pẹ́ ní drop well torí àdúrà ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé owó dẹ̀ gbọ́dọ̀ máa wọnú basket ẹ̀ ní ṣòwò short amen ẹ jẹ́ ká lọ sórí orí orin tí ọpọ́n tún sún kàn lórí ètò lónìí lónìí mo lérò pé ẹ̀ ń jẹ gbádùn ara yín ẹ jẹ́ ká máa lọ ní one after the other ká máa jẹ gbádùn ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ká dẹ̀ lọ jẹ́ ká lọ gbé bọ́ọ̀dì lórí eléyìí eléyìí a máa jó díẹ̀ you know a máa take a little bit higher <laughs> yeah by my brother Fẹ́mi Fásán wọ́n pè lẹ́yìn ní ìrẹ́mídé ìrẹ́ tèmi ti dé right so mo feel pé ó yẹ kí ìrètí yín náà ti dé tí ò bá dẹ̀ ti dé ẹ má ẹ má ẹ má ẹ má expect ẹ because bá a bá ṣe ń retí ẹ nǹkan tá a bá ṣe ń fi ẹnu ara wa sọ báyìí bó ṣe máa máa ṣẹlẹ̀ sí wa nìyẹn bẹ́ẹ̀ ni ẹnu ara ẹni báyìí la fi ń pe tèmi dire la fi ń sọ tèmi dire èmi dẹ̀ máa fẹnu ara tèmi báyìí máa lọ fi kọrin ẹ̀ máa dẹ̀ jó torí àwọn boys ẹ̀ wọ́n jó àwọn ijó kan tó jẹ́ àràmọ̀ndà tó wà prophetic ẹ jẹ́ ká lọ jẹ gbádùn rẹ̀ látọwọ́ Fẹ́mi Fásọ ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀ à ń bọ̀ ètò ṣì ń tẹ̀síwájú. Ah, orin rè ah orin yẹn hot ó hotty hotty ó ní spice tó pọ̀ ó ní maggi tó make sense ibi tó ti ṣe fídíò yẹn mo mọ̀ pẹ́yìn náà màmá mo pé kì í ṣe naija kì í ṣe nàìjíríà lọ ti ṣe bẹ́ẹ̀ ni mo tẹ̀lé wọn nígbà tí fẹ́mi fásánwá bá mi ó ní wòlíì mc ti fẹ́ mo ní báwo ó ní mo fẹ́ ṣe fídíò ibo ni kí n ti ṣe mo ní bó ṣe ń wò ó tó bá máa lógo òkè òkun ni kó o ti lọ ṣe pẹ̀lú àwọn ọmọ àràmọ̀ǹdà tẹ́jẹ̀ wọn sì fresh kì í ṣe àwọn ọmọ tẹ́jẹ̀ wọn ti dì ẹ lọ ṣe wọn máa lè jó ẹ má rí bọ́ ṣe ọlọ́run inú ìran láti rí gbogbo ìjọ tó ń jó yẹn ìran revelation <laughs> mo lérò kẹjẹ gbádùn beautiful music video láti ọwọ́ Fẹ́mi Fásọ fantastic song ìrẹmìdé bẹ́ẹ̀ ni ayé ò ní tepo sáṣọ àlá wa bẹ́ẹ̀ téèyàn bá wọ white báyìí nǹkan tó máa sá fún ní epo <laughs> ẹni tó bá tọ́ epo sí àlá ẹ̀ bàjẹ́ ẹni tó ba mi jẹ́ ba mi jẹ́ nǹkan tó máa ṣẹlẹ̀ sí ìrìnà ni ayé ò ní tepo sáṣọ àlá wa ní gbogbo ìgbà àdúrà tó yẹ ká máa gbà ní tá a bá ti ń ṣe tó ń da ká máa gbàdúrà pé kọ́lọ́run kó jẹ́ kó yọrí sí rere tó bá jẹ́ iṣẹ́ ni o tó bá jẹ́ okòwò wa ni o tó bá jẹ́ ilé là ń kọ́ mọ́tò àbá ń tú owó jọ afẹ́ fi ṣe nǹkan tó make sense àbá fẹ́ rán mo lọ sílé ìwé afẹ́ ṣe ohun kan tó jẹ́ pàtó ohun ribiribi bá a ṣe ń gbèrú ẹ̀ lọ́kàn ká máa gbàdúrà pé ọlọ́run gbogbo plans mi yìí jọ ń ọlọ́run má jẹ́ ká káyé mú epo epo kan tó red you know kọ́ máa lọ mú epo you know one useless epo kan wá dà sínú àlà fún mi ah ọlọ́run ẹ wo ìyẹn ti lọ ẹ jẹ́ ká move on Sorry, next song eléyìí mo like a beautiful music video by my brother from another mother Oh, make sense fantastic one eléyìí à ní jó rárá ṣùgbọ́n akọmarama jọ́sìn fún ọlọ́run níbikíbi tá a bá wà lórí ètò lónìí mo lérò pé ẹ̀ ń jẹ́ ìgbádùn ara yín but before ká tó lọ sórí orin yẹn tí ó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń join wa ni alright Oh, ó make sense ẹ̀ ti miss púpọ̀ ẹ kọ lọ sí social media platforms wa ẹ lọ catch up pẹ̀lú gbogbo nǹkan tá ẹ tẹ́ ti miss àti Orísun TV lórí Facebook Instagram àti Twitter tẹ́ bá lọ sórí YouTube wa náà at www.orisun orísun.tv ẹ máa rí gbogbo nǹkan tẹ́ ẹ ti miss lórí ètò lónìí àti other things but then ètò ṣì ń tẹ̀síwájú orin tí mo dẹ̀ fẹ́ fún wa nísìn òun ló ń pè ní banga banga nínú ẹ̀mí omi nǹkan tó nípọn ẹ inú ẹ̀mí lọ́rọ̀ yẹn ti jáde <laughs> ìmọ́lẹ̀dé látọwọ́ dosin ẹ̀yẹ́kan my very good brother mú mọ̀ pé máa gbádùn rìn orin tó ní ìmísí ni ẹ jẹ́ ká lọ jẹ gbádùn ẹ̀ tá a bá fi máa padà wá lórí ètò ètò ṣì ń tẹ̀síwájú ìjọyà pẹ̀lú MC Tifẹ́ à ń bọ̀ òkùnkùn párádà bẹ́ẹ̀ ni kókùnkùn máa paradà kó máa gbọ́ kókùnkùn máa ṣe kíni kó máa já dànù kí ló ń jẹ́ òkùnkùn níbikíbi tí ìmọ́lẹ̀ bá ti fara hàn báyìí òkùnkùn máa ṣe kíni máa ń pick race torí náà ká máa gbàdúrà ẹ mọ̀ ibikíbi tí ìmọ́lẹ̀ bá wà ó kàn ṣe ni láàánú pé àwọn kan ò understand pàtàkì ìmọ́lẹ̀ nínú ayé ẹ̀dá ọlọ́run tó jẹ́ ọba ìmọ́lẹ̀ tẹ́ bá bá gbàgbé nínú Genesis láti bẹ̀rẹ̀ nínú bíbélì ọlọ́run sọ pé jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà that was verse three àti bẹ̀rẹ̀ bíbélì púpọ̀ o very very shortly bó ṣe bẹ̀rẹ̀ báyìí ló ní jẹ́ kí ìmọ́lẹ̀ wà kẹbalẹ̀ mọ important pàtàkì ìmọ́lẹ̀ ibi tí ìmọ́lẹ̀ bá balẹ̀ sí òkùnkùn máa ṣe kí ni ó máa ṣí dànù máa gbé bọ́dì máa gbé gbogbo sóòlẹ̀ bó ṣe rí gangan ni tá a bá ti ń gbàdúrà ká máa tọrọ lọ́wọ́ ọlọ́run pé kí ọlọ́run tọ̀ mọ́lẹ̀ sọ́nà wa kó tọ̀ ìmọ́lẹ̀ ká ba lè ríran kedere ẹni tí ò bá ríran fojú gbágànná forí gbá fẹ́ẹ̀sì <laughs> ò ní forí gbá fèsì ẹ jẹ́ ká máa gbàdúrà kí ìmọ́lẹ̀ ọlọ́run kó máa jọba nínú ayé wa kó máa sọ̀kalẹ̀ sórí ayé wa kó máa tàn sí gbogbo ọ̀nà wa ipa wa ohunkóhun tá a bá fẹ́ ṣe ká bá lè ríran kedere ká lè rí iwájú ká lè rí ẹ̀yìn ká lè mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn wá ọ̀la kò sí ń pè mí àkúkú mọ bó ṣe máa jẹ́ àmọ́ bọ́jọ́ ọ̀la ṣe máa rí irọ́ o kò rí bẹ́ẹ̀ o pẹ̀lú ọlọ́run pẹ̀lú ẹ̀mí mímọ́ tó ń tọ́ wa sọ́nà nígbà pé jésù sọ wípé èmi ń lọ láti lè rán olùtùnú òun ló máa kọ́ yín ní gbogbo nǹkan bẹ́ẹ̀ ni èmi wá like láti pè é ní ohun gbọ́gbọ́n ní ìmọ́lẹ̀ torchlight wa òun ló máa tàn mọ́lẹ̀ sí gbogbo ọ̀nà wa tó dàgbò ṣókùnkùn ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń sọ pé ẹ àmọ́ bọ́jọ́ ọ̀la ṣe máa rí ọjọ́ ọ̀la ò tí ì clear àfọ́rọ̀ àwa báyìí ọjọ́ ọ̀la ti clear torí pa alẹ́mìí mímọ́ á lè béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣàánú wa tọ̀mọ́lẹ̀ tó bá jẹ́ ìyàwó la fẹ́fẹ́ ṣàánú wa tọ̀mọ́lẹ̀ sójú àǹtí yẹn mi ò mind kó ṣàtọ̀mọ́lẹ̀ sí kí n tọ̀tọ̀ sójú wọn <laughs> kí n bá lè rí tó bá jẹ́ mọ́tò ni bá tọ̀mọ́lẹ̀ sírú mọ́tò tó jẹ́ tí irú mọ́tò kan tí ò ní ògo tó bá lọ́n àpíà iwájú mi pa ìmọ́lẹ̀ yẹn kó tọ́ sí tó lógo olúwa bó ṣe rí nìyẹn <laughs> mo ṣe bá jẹ́ ní ẹjọ́ ká tẹ̀síwájú lórí ètò ètò make sense Oh, in fact mo èmi gan enjoy ara mo dẹ̀ lérò pé iná ni ẹ̀ ń gbádùn ara yín ẹ jẹ́ ká lọ sí next song this song is fantastic one afẹ́lọ́jọ́ ni eléyìí máa make wa ká gbé body ká sweat there alright ó jẹ́ Sammy ló ṣe lè wọ́n dẹ̀ pé lè ní kábíyọ̀sí ó ti pẹ́ tẹ́ tí ń gbọ́ cover kábíyọ̀sí lóríṣiríṣiríṣi àwọn èèyàn kàn try láti sọ fún mi pé kò sẹ́ni tó dàbí ọlọ́run ẹ jẹ́ ká lọ jẹ́ gbádùn music video yìí látọwọ́ ó jẹ́ Sammy tá bá fi mú padà dé ètò ṣì ń tẹ̀síwájú à ń bọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ káàkiri káàkiri ọ̀dẹ̀dẹ̀ wa bẹ́ẹ̀ ni káàkiri gbogbo àyíká wa ayọ̀ lọ́tún ayọ̀ lọ́sì ayọ̀ níwájú ayọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ làdúrà mi fún wa lónìí gẹ́gẹ́ bí wòlíì mo ní mo tún sọ̀rọ̀ àṣẹ sí ayé wa gbogbo tó ń dàbí ìbànújẹ́ lónìí lọ́jọ́ ti tòní bá a ṣe ń kọrin yẹn bá a ṣe ń fẹ̀mí bá ètò lọ ọlọ́run á máa jẹ́ gbogbo ẹ̀ máa yí padà you kó máa turn kó máa change kó máa you know ah, ọlọ́run anointing nísìnyí òróró ṣe mí o bí ẹ ké gbàdúrà fún yín ọlọ́run <laughs> ayọ̀ kó balẹ̀ sílé wa kó balẹ̀ sọ́dọ̀ fáwa tí à ń retí ọmọ à ń retí oyún látọ̀dọ̀ ọlọ́run kí gbogbo ìkun wa kó máa gba oyún tó make sense ìbejì ìbẹ́ta ìná fáwa tá à ń retí mọ́tò hmm, ẹgbà tí tá à ń retí oríṣiríṣi nǹkan tá à ń retí lọ́tọ̀ ẹ máa gbà bó ṣe máa jẹ́ gbogbo nìyẹn ayọ̀ á kún ọ̀dọ̀ wa á kún ọ̀dẹ̀dẹ̀ wa fún gbogbo ohunkóhun tá à ń retí látọwọ́ ọlọ́run gbogbo ẹ̀ á tẹ̀ wá lọ́wọ́ lágbára ọlọ́run ayọ̀ á dẹ̀ kún ilé wa ẹ má gbàgbé pé kò sí ohunkóhun tí ọlọ́run ò lè ṣe ó tilẹ̀ dàbí wípé ọdún yìí ti fẹ́ ó ti fẹ́ tán ìnáwó ó dàbí pé a ti ń bọ́ sí injury time bó ṣe máa ń sọ nínú bọ́ọ̀lù tí ẹ̀ time bá ti fẹ́ tán á dàbí pé kò sí ìrètí mọ́ right á dàbí pé ohun gbogbo ti fẹ́ tán ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ nínú ọlọ́run tá à ń sìn torí pé ọba tó lè yí nǹkan padà ní ìṣẹ́jú àyà ni it can change your situation in a twinkle you know ah, ọlọ́run mo dẹ̀ ń fi eléyìí tún sọ fún wa lẹ́ẹ̀kan sí pé ayọ̀ tí ọlọ́run lè ṣe tó ní capacity tó ní ability tó ní gbogbo ìkáwọ́ láti ṣe nínú ayé ẹ̀dá àṣeláyé <laughs> wa lónìí lọ́jọ́ tòní àti wípé kí ọdún yìí tó parí ọwọ́ wa tẹ ohun ayọ̀ tí à ń retí látọ̀dọ̀ ọlọ́run ẹ ẹ wo ètò yóò ní pẹ́ parí o ṣùgbọ́n mo rò bẹ́ẹ̀ ń gbádùn ẹ̀ ẹ fẹ̀mí bá lọ torí ó ní ìmísí lónìí bí mo ṣe ń jó tí mò ń yan ọlọ́run mo lérò pẹ́yìn náà ẹ fẹ̀mí bá lọ bó ṣe máa jẹ́ gangan yẹn ẹ jẹ́ ká lọ sórí orin tí ọpá tún súnkàn hmm. lórí eléyìí eléyìí a fi gbara wa níyànjú ni bẹ́ẹ̀ ni i believe látọwọ́ Kenny Kore ó ti pẹ́ tó ti ń fún wa ní àwọn orin tó make sense ẹ látàyè hallelujah mo kọ́ tó gun oṣù tí. Eh, eh, eh. <laughs> ah látòrí hallelujah sórí gbogbo orin tó ti fún wa tipẹ́ tipẹ́ tipẹ́ tó make sense but lórí eléyìí wọ́n ní i believe bẹ́ẹ̀ ni bó o bá ṣe gbàgbọ́ ohun tó o bá gbàgbọ́ òun máa ṣẹlẹ̀ sí ẹ whatsoever you believe you get ẹ jẹ́ ká lọ jẹ gbádùn ẹ very powerful message mo fẹ́ kí n máa fọkàn gbá gbogbo ọ̀rọ̀ nú orin yẹn lọ torí pé kò sí àṣàdànù nínú orin náà i believe látọwọ́ Kenny Kore brọ́dà mi tó special sí mi ẹ wo à ń bọ̀ ìgbàgbọ́ ò gbógun o ìgbàgbọ́ ò máa gbógun o what you believe you get you get what you believe bó ṣe máa dé gangan nìyẹn ìgbàgbọ́ ò gbógun kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe nǹkan tẹ́ ẹ bá ti gbàgbọ́ tọkàn yín bá rọ̀ mọ́ báyìí yígbì tọkàn yín bá rọ̀ mọ́ tó rẹ̀ ló ṣe dàbí ń pé àwọn obìnrin máa ń tètè rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run torí ọkàn ọkàn máa ń rọ̀ mọ́ nǹkan gan-an máa ń rọ̀ mọ́ torí náà ẹ jẹ́ kọ́kàn wa máa ràn mọ́ Olúwa ohunkóhun tá a bá ti retí lọ́wọ́ kọ́kàn ká máa fọkàn sí torí pé Ọlọ́run ní gbogbo ìkáwọ́ ó ní gbogbo resources ó ní gbogbo ohunkóhun ní àyíká rẹ̀ láti ṣe fún wa because kò sí bákan méjì kò sí magic nínú nǹkan tá a bá ti lérò tá a bá ti ní ìgbàgbọ́ kan máa gbà bẹ́ẹ̀ náà la ṣe máa rí gbà lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó ní kankan gbà látọwọ́ ọlọ́run tí kò bá ṣe pé ó ní ìrètí ó ní ìgbàgbọ́ pé ọlọ́run lè ṣe how can I give you something báwo mo ṣe fẹ́ fún yín nìkan tẹ́ ẹ̀ bá lè gbà mí gbọ́ pé mo ní mo ní lọ́wọ́ ìjọsìn bí pé kẹ́ máa béèrè owó lọ́wọ́ mi kẹ́ máa sọ fún mi pé ṣé ẹ ṣọ́ọ̀pẹ́ máa fún mi irọ́ mi ò ní fún ẹ kí ló tó ń mi tẹ́lẹ̀ ó lè bínú but then <laughs> ọlọ́run kò ní bínú kò ní kò ní wà ìgbàgbọ́ wa bọ̀ dẹ́n ẹ jẹ́ ká máa ní ìrètí pé ọlọ́run ó lè ṣe gbogbo tí a bá béèrè látọwọ́ ẹ̀ ibi báyìí la máa fi àdágbá ètò rọ̀ sí lọ́sẹ̀ yìí mo lérò pé gbádùn ara yín ah èmi gan jẹ́ gbádùn ara mi lórí ètò lónìí ní ìjóyà mo ní ní ìjóyà parish ministry àbí ìjóyà Eh, assembly ọ̀tá bá fẹ́ pè ní tiwantiwa orí òkè ìjóyà <laughs> mo lérò kẹ̀jẹ̀ gbádùn ara yín lénìí ní gbogbo orin tá a ti tá a ti gbé yẹ̀wò tá a ti jó sí tá a ti fi jọ́sìn tá a ti fi yan Ọlọ́run àti gbogbo àwọn ọ̀rọ̀ ìṣítí tá a ti bára wa sọ pẹ̀lú gbogbo eh, prophecy àwọn ìnáwó àwọn ọ̀rọ̀ àṣẹ tí mo sọ sáyé wa mo lórí pa ẹ gbá mú ẹ fi ọ méjèèjì gbá mú bó ṣe máa jẹ gangan nìyẹn tó bá jẹ́ pé ẹ ti miss gbogbo show yìí láti bẹ̀rẹ̀ ẹ wo ẹ tara ṣàṣà lọ sórí social media handles wa ní Orísun TV at Orísun TV on Instagram Facebook and Twitter ẹ máa rí everything tẹ́ ẹ ti miss ẹ lọ sórí YouTube wa ẹ báwo lẹ ṣe máa get wa lórí lórí YouTube wa www.orisun.tv website wa náà ńkọ́ yẹn náà gbẹ̀yìn ẹ lọ sí gbogbo bẹ̀ ẹ kàn sí ẹ roríṣiríṣi tẹ́ ẹ lè gún wa yìí tẹ́ ẹ ti pàdánù ẹ other ones náà tẹ́lẹ̀ kórajọ tẹ́lẹ̀ fi enjoy day yìí mo lérò pé ẹ máa gbádùn òní ọjọ́ ìsinmi títí títí di alẹ́ ẹ sinmi dáadáa pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ẹ díẹ̀díẹ̀ ní kẹ́ ẹ ṣe díẹ̀díẹ̀ ẹ ẹ má ṣe ah, pàkánlé kí o ṣe ẹ bá ti ṣe díẹ̀díẹ̀ kẹ́kọ̀ọ́ gbàdúrà kí Ọlọ́run kó fi èrè sí iṣẹ́ yìí lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Bólúwatifẹ́ ọmọ tani mọ̀mọ́ mo lérò pé ẹ gbádùn ẹ gbádùn gbogbo ètò lónìí ẹ ẹ lè tẹ̀lé mi náà lórí social media handle mi ní orí Instagram at MCTFE underscore MCFR. Mm. tẹ́ ẹ bá ti tẹ̀lé mi tẹ́ ẹ bá ti ní orin kan tí ẹ̀mí gbé wá sọ́wọ́ yín tó gbé wá sọ́kàn yín tẹ̀dẹ̀ fíì pé orin yìí ẹ fẹ́ kí gbogbo àgbáyé kan gbọ́ kan jó sí i bẹ́ẹ̀ ni báwọn èèyàn ṣe máa ń ṣe ní gbogbo ìgbà ẹ má jẹ́ kó yà yín lẹ́nu pé gbogbo orin tí mo máa ń mú wá púpọ̀ nú ẹ̀ látọwọ́ àwọn èèyàn ni wọ́n máa ń tẹ wọ́n máa ń send àtẹ̀jíṣẹ́ sí mi ní gbogbo ìgbà láti lè jẹ́ pé a sọ pé ẹni ẹ ń ṣe program ní church yín program yín àjọ̀dún ìkórè concert anything tẹ́ ẹ bá ń ṣe in fact kẹ́ ẹ máa polówó oògùn ní ṣọ́ọ̀ṣì yín ohunkóhun tẹ́ bá ti ṣe ẹ pè wá gbogbo nọ́mbà tó ń fly lójú amóhùnmáwòrán yín a máa bá yín gbé gbogbo ẹ̀ wá sójú amóhùnmáwòrán ó máa make sense ẹ mọ̀ pé tá a bá ń ṣe nǹkan a máa ń fẹ́ kí gbogbo àgbáyé kó bá wa gbọ́ sí bẹ́ẹ̀ ni except tó bá ṣe pé ẹ ṣe ń fọwọ́ bo iṣẹ́ ìrànṣẹ́ yín abẹ́ ṣe ń fọwọ́ bo nǹkan tẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá fẹ́ fọwọ́ bo mọ́ tó yẹ pé ẹ fẹ́ kó loud ẹ fẹ́ kí ọlọ́run máa ń dá sí ọlọ́run Fẹ́mi Adérígbé tó ní Orísun àtọlọ́run ti fẹ́ MC ti fẹ́ lórí ìjọyà gbé wá sórí ètò a máa bá yín polówó ẹ̀ kí là ń ṣe tá a lè bá yín polówó ẹ̀ ó máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ ká tún ríra ká fi rẹ ayọ̀ àti ìdùnnú pàdé ẹ̀ wò kó mu mí kí n lọ bọ̀ dẹ́ẹ̀n we need to go. <laughs> mo máa fi ń lẹ̀ sọ́wọ́ orin tó make sense yìí orin yìí ah ó ti pẹ́ tí mo ti ń jó sí tó ìdùnnú tó máa ń bá ẹ̀mí mi lọ tó bá yẹ pé tí mo máa ti ń dáhùn báyìí ó máa ń jẹ́ kí n máa kí n máa sọ́kútù wọ̀wọ̀ láti inú ọkàn mi Nosa ló ṣe rìn wọ́n dẹ̀ pé àkọlé rẹ̀ ní why you love me so ah you love me so da da da da ẹ wo eléyìí ni mo fi ń dáadáa lọlé dáadáa <laughs> ó dàbọ̀ ó di ọ̀sẹ̀ tó ń bọ̀ Afire ayọ̀ àti ìdùnnú pàdé